now ẹ káàbọ̀ sí orí ètò wa so èyí tó kù nínú ètò òun náà ni domatani so tá ní domatani so òun la fẹ́ tírìtì báyìí báwo la ṣe wá máa ń lò ó lórí àwọn òrófù ìjàyè àyè kọ̀ọ̀kan àkọ́kọ́ náà domatani yìí ìmọ̀ ká kọ́ bí a ṣe kọ́ sí ojú yìí àbí ká kọ́ ní dómọ̀ méjì báyìí tí ó wà lórí ẹ̀wọ̀ háràhárà fi òrófù ìjàyè àyẹ̀nì ṣe rí bẹ́ẹ̀ to now domoteni yìí tá a bá pè báwo ní ṣe ń jáde òun náà ni on yóò mọ á wí jáde gẹ́gẹ́ bí on ó yẹ já múlẹ̀ kọ̀ọ̀kan fún àwọn harafi yìí so alif domoteni on ṣàgẹ́tẹ̀ báwọn bá domoteni bon on on yóò mọ tẹ̀lé so ló mọ jẹ́ tá domoteni tún so the next one mọ jẹ́ do thadomatenithun so the next one ó mọ̀ jẹ́ jimdomatenijun eh? shall get it báwọn so how eléyìí mọ̀ jẹ́ Hun? so it ètò tẹ̀lé mọ̀ jẹ́ haudomatenihun Hun. Eh dal do Dun zaldomatenidun ṣàgẹ́tì ẹ̀ báwọn rọdomatenirun eh? zaindomatenidun ṣàgẹ́tì ẹ̀ báwọn so the next one mo jẹ́ sindomatenisun so ètò tẹ̀ ló mo jẹ́ ṣindomatenisun ṣe àrí báwọn so the next one máa jẹ́ sọ́ọ̀d tomateneson eh? the next one náà máa jẹ́ dot tomatenidon ṣẹ̀rí báwọn so èyí tó tẹ̀lé ó máa jẹ́ tọ́ọ̀dọ̀mọ̀tẹ́nìtọ́n ṣẹ̀rí báwọn so zọ́ọ̀dọ̀mọ̀tẹ́nìdon. So, so ètò tẹ̀lé ọmọ jẹ́ àìndòmọ̀tẹ́nì rìn ìdásọ́ ọmọ jẹ́ rìndòmọ̀tẹ́nì wọ́n ètò tẹ̀lé ọmọ jẹ́ fàdòmọ̀tẹ́nì fún so ètò tó tẹ̀lé ọmọ jẹ́ kọ́fdòmọ̀tẹ́nì kún aha ilé ọmọ jẹ́ káfdòmọ̀tẹ́nì kún. Lam domanilon Mem do matenimon non domani non Ha domani honn cha de. Lam Ale amza ya domaion. so àwọn èyí òun ni bí a ṣe ń lò nínú hurufu al-hijaiyya ẹ jẹ́ kí a tún máa bá wa lọ.